How did it go? Bí ẹ ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́la ṣe ṣe. Kò tẹ̀lé mu àbí? Not at all. Oh, that's good. Bọ̀ ṣó mọ̀ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣá. Ṣé rí bí gbogbo ẹ̀ bá ṣe mo máa fi tó yín létí. Mi ò jẹ́ kí God bless you. I'm expecting. Bye. Daddy, kí like the poisonous particles. Huh? No, no, no. Kì í ṣe irú tó yé ọ̀rọ̀ No, no, no, no, no. I'm not saying that. Mi I sọ pé mo rí poison. Ẹ̀rù ti bà mí. me. náà. Kí ló jẹ́ iláyà tó bẹ́ẹ̀? Ó dáa kí lè rí nínú oúnjẹ torí ẹ lè ṣe kẹ́ má kóyàn láyà sókè. Ẹ má bínú, mò ń ṣeré ni mi ò rí kan mọ́. Mm-hmm. Why? Ẹ má sọ̀rọ̀. Est-ce qu'on a